الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقفوا ألوم الله أترى الصلاة فون أنبوى محمد صلى الله عليه وسلم أبلوم سبحانه وتعالى أو عائشة جسوى كيودكم كيوبا فواني عباده atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú amdatul ahkam èyí tí al'imam abdulghani al-makhdisi rahimahullahu ta'ala tí ó kójọ látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wasallam èyí tí a ma gbéyàwó ní àárọ̀ ọ̀nà ni bábul fara'ij ọ̀rọ̀ nípa al-fara'ij lẹ́yìn ìgbà tí a bára wa sọ̀rọ̀ nípa tí a ń pè ní alwasiya òun náà ni àsọ́ọ́lẹ̀ èyí tí a máa wù òun náà ni tí àwọn afẹ́sí ń pè ní alfaraid alfaraid gbólóhùn yìí gbólóhùn lárúbáwá ni tó ṣe pé ẹyọ ọ̀kan rẹ̀ wọ́n a máa pè ní faridọ́ àbí fard òun náà ni ìmọ̀ nípa ogun pínpín ilmul fara'ij ìmọ̀ nípa pínpín ìmọ̀ tí ó pàtàkì púpọ̀ ni tó yẹ kí mùsùlùmí kí ó ní kan fún bó ti ẹ̀jẹ́ pé ọgọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n kàákún ọgọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ní bí wọ́n ṣe ń pín wọn èèyàn kan bá jáde láyé ẹni tí ó pẹ̀rẹ̀ ní mùsùlùmí bá ṣe ń kírun táǹgbáwẹ̀ táǹṣiṣẹ́ aj tó ṣe pé ọ̀nà fi kírun ó ti jẹ́ nǹkan tí ẹ̀sìn ṣàlàyé ọ̀nà tí a fi gbàwẹ̀ nǹkan tí ẹ̀sìn ṣàlàyé ni bẹ́ẹ̀ náà ni ta bá fi kalẹ̀ ńgbà tá a bá sí láyé bá a ṣe pin ọlọ́wọ́n wa ta'ala ó ti ṣàlàyé fún nínú sórọ̀tù nìsá ọlọ́run ọba bá alekiola ó dẹ̀ lé lórí ọ̀rọ̀ pínpín ogún bó ti ẹ̀jẹ́ pé ọgọ̀rọ̀ àwọn èèyàn ni ò ní kàkún fún àwọn nínú àwọn àṣàmí wọ́n ní ìdí igi làwọn fẹ́ fi pín ogún ọkọ̀ àwọn òun náà ni pé ìyàwó mélòó lọ́kọ́ ní ìyàwó kan wọn àtàwọn ọmọ rẹ̀ wọ́n máa pín nǹkan ìyàwó kejì wọn àtàwọn ọmọ rẹ̀ wọn ma pín nǹkan báyìí abígbà mi kan ní orí òjòrí òun làwọn ìpín àti ọkùnrin àtobìnrin wọn ó jọ pín déédéé náà ni gbogbo eléyìí ó tako ìlànà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tábà wọnú alkùránù karim lẹ́yìn gbà tí ọlọ́wọ́ ọba sọ̀rọ̀ ń pa pínpín ogún oní tilka ọlọ́ni tí mo pín kalẹ̀ yìí àlèmí ọlọ́run ọba nìyẹn wọ́n mọ̀ yóò tọ́ ilá wàrọ̀ sólà ẹni tó bá fi lè tẹ̀lé ọlọ́run ọba tó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ yóò tìlí ujannati tẹ́jìrì mi tàhtì àlànà àrùn kọ̀ọ̀dìdínà fìyà ọlọ́run ọba yóò mú réyàn bẹ́ẹ̀ wọ aljanna tó ṣe pé akérèmọdò ń sàn ní abẹ́rẹ̀ kọ̀ọ̀dìdínà fìyà tí ó rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ọlọ́mọba subhanahu wa ta'ala ni dhalika alfawdu alazim eléyìí ni èrè tó tóbi kéèyàn má kọjá lọ ọlọ́mọba bọ́lọ́mọba bó ṣe pín nǹkan rẹ̀ kalẹ̀ ká gba pínpín náà ká rẹ̀ tẹ̀lé ká tẹ̀lé ọlọ́mọba ká tẹ̀lé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní nǹkan tó bá ṣàlàyé fún wa nófin ọlọ́mọba ọlọ́mọba ni tilka hududullah alọ́ ọlọ́run ọba ni wọ̀mẹ́ ni ó tọ́rí láwárọ̀ sùúlà ẹni tó bá tẹ̀lé ọlọ́run ọba tó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ yóò tẹ̀lé òjẹ̀nà tí ń tẹ́jìrì ọlọ́run ọba yóò mú wà jẹ́nà tó ṣe pé tẹ́jìrì mi tàhtì al'anharu khalidina fiya tí a kéré madùnsàn ní abẹ́rẹ̀ wọ́n dẹ̀ máa bẹ́ẹ̀ lọ gbére ni ذلك الفوز العظيم إليني ردتبي أو ناني كتلي أشي ولن وبا ká tẹ̀lé àlàyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam dhalika alfawzul azim eléyìí ní èrè tó tóbi ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wa ń tẹ̀síwájú ó ní wàmàn ya'si Allah wa rasula ẹni tó bá kọtí ikú sí ọ̀rọ̀ ọlọ́wọ́ba tó kọtí ikú sí àlàyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam wa yata'adda hududa ó kọjá àlọ́ ọlọ́wọ́ba ó ní kò sí tó kàn wọn bá a ṣe máa ń ṣe nínú àṣà tiwa ni bá a ṣe ń ṣe nínú ìlú tiwa ni bá a ṣe ń ṣe nínú kọ́ọ̀tsọ̀ ti tiwa ni ibi tí gbogbo ayé ń dorí kọ yìí ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ní bóòní tọ́lọ́wọ́n ọba ti jẹ́ wọ́n ní ẹni tó bá ṣe ọlọ́wọ́n ọba wàárọ̀ súlá àti òjíṣẹ́ rẹ̀ wọ̀yá àdá hudúdà ó wá kọjá lọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ni òtìkírí wù náà rán òun ọlọ́wọ́n ọba ó mú wọnú náà wọ́lọ́wọ́ bó jí sínú iná látara pé kí ni ó ṣe ọlọ́wọ́ ọba ó kọ ti kún sí àlàyé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni yóò tẹ́lẹ̀ onára ni òun ọlọ́wọ́ ọba òun ó fi sí inú náà bákan náà khalidan fiha yóò máa bẹ́ńbẹ́ lọ gbére kọ́lọ́wọ́ ọba kó ṣàánú wa ọ̀nà méjì ló lè pín sí ẹlòmíì ìfẹ́ ayé òun ni ó mú takò àṣẹ ọlọ́run ọba ìfẹ́ ayé tó mú takò àṣẹ ọlọ́run ọba yìí ó takò pẹ̀lú ìṣe rẹ̀ ni kò takò ó nítọkàn ó gbà pé n tó ń ṣe ò dá irú èèyàn bẹ́ẹ̀ kò tí ì di kẹfẹ́rí yóò jí ọlọ́run ọba àfitọ́lọ́run bá ṣàánú ẹ̀ lókù ṣùgbọ́n ẹni tó takò ó ìpẹ́rú nọ́sẹ̀nsì ó lẹ́ sọ fún wa yìí irú sọkúsọ wo irú èèyàn bẹ́ẹ̀ fọwọ́ káfíìrún mùkàládùn fi náà

kóun fi fún àwọn èèyàn nítorí kí òun lè ba escape náà ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba kí ó ṣàánú wa so àṣẹ ọlọ́wọ́n ọba ìta gbọ́rọ̀ tẹ̀lé ni wọ́n máa ń yá àṣẹ láwa rọ̀ṣúlá ẹni tó bá fi lè takò àṣẹ ọlọ́wọ́n ọba tó takò àlàyé anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wọ́n yà tàcádà xuduuda ó dẹ̀ kọjá lọ ọlọ́wọ́n ọba yùtìlẹ̀ wọn náà ran òun ọlọ́wọ́n ọba ó sọ sínú náà ni khalidan fiha tí ó máa bẹ́ńbẹ́ lọ gbére ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wàlàhù azabun muhin ìyá oníyẹpẹrẹ yóò dẹ̀ máa bẹ̀ fún ròyìn bẹ́ aya méjèèjì gbọdọ̀ ọlọ́wọ́n bá ti sọ nínú sọ́rọ̀tù nìsa lẹ́yìn gbà tí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ń ogun pínpín tán ìpè bó ń ṣe fẹ́ pin ogun ni àkọ́kọ́ òun pé mùsùlùmí gbọ́dọ̀ juwọ́ ju fún ọlọ́wọ́n ọba kò sí nǹkan tá ayé kò sí nǹkan tó jẹ́ tiwa ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ọlọ́run ọba ló ní ọlá gbogbo ẹ̀ lèlá emolko samawa ti wọl ard ọlọ́run ọba ló ní ìkápá sánmà tilẹ̀ tọ́lọ́run bá fún ẹ lówó àbó fún ẹ ní dúkìá kan má wo pé mímọ̀ ṣe rẹ ni àbúwọ̀ ló gbọ́n ju gbogbo àwọn èèyàn lọ àbí gbogbo àwọn èèyàn ni wọ́n gọ̀ ìwọ nìkan ló mọ̀ ṣe má wo bẹ́ẹ̀ máa wò pé ọlọ́ ọlọ́run ọba lélẹ́yìí láti lè fi dẹ́ wò ṣó dúpẹ́ àbó òní dúpẹ́ láti lè fi dẹ́ wò ṣó tẹ̀ láṣẹ ọlọ́run ọba àbó kọtíkún sí àṣẹ ọlọ́run ọba lẹ́ni tí ń rántí ìlérí tíṣọ ìtọ́n tó ṣe ipe fàbí ìzàtìkà ilà ọ̀hóyẹ nahum ajma'in ilà ìbàdàkà min mukhlasin ó ní mo búra pẹ̀lú títóbi rí ọlọ́run ọba mo búra pẹ̀lú kàǹkàrí ọlọ́run ọba màá sọ gbogbo wọn àyàfi àwọn èèyàn díẹ̀ nù wọn ló kù nínú àwọn tíri ọlọ́wọ́n ọba bá kó yọ nínú ìsọnù mi ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala dẹ̀ sọ fún wípé máa lọ bóyọ̀ ń dá ìntò bá lè fi sọ wọn nù fi sọ wọn nù ṣùgbọ́n lọ wípé ìwọ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé jẹ́ ànámà máa da gbogbo yín sí ṣùgbọ́n tó tọrọ pé kí n yọ̀ǹda fún ẹ ipò sọ gbogbo wọn nù ma sọ wọn nù lẹ́bi tó bá lè sọ wọn nù dé ṣùgbọ́n mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ ẹrú sí mi gidi òní ní kápá lórí wọn abẹ́lẹ́wọ̀n bá subhana wa ta'ala kó kàwá kúnú àwọn ẹrú sí rẹ̀ tí sọ ìtàn òní ní kápá lórí ẹ̀ ọ̀nà tí sọ ìtàn rẹ̀ mọ̀ fi sọ àwọn èèyàn nu pé kí ọlọ́wọ́n bá sọ nǹkan a máa rí ìròrí wa tí ó mọ̀ sọ fún wa yí pé má gba nǹkan yẹn sọ kó tako àṣà sọ kó tako ti gbogbo ayé tí wọ́n ṣe sọ́kó tako nǹkan tí ìlú dólé lórí sọ́kó tako tí àwọn mọ̀lẹ́bí dólé lórí ọ̀nà tí ṣọ́ìtàn tí ó fi máa ṣe nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ tí ó máa ṣe lẹ́ṣọ́ fún wa àbí nǹkan tí ọlọ́wọ́n ọba tó ṣe lẹ́tọ̀ọ́ àbí tọ́lọ́wọ́n ọba ti ṣe lọ́rọ̀ yàn ṣàìtàn ó máa pìrìsẹ́ǹtì ẹ̀ sí wa bí ẹni wípé nǹkan tá a bá ṣe àátòṣì ni nǹkan tó ṣe pé tá a bá ṣe àníníláárí láwùjọ eléyìí dẹ́nìí nǹkan tó léwu fún ọmọ ànábì ádámà ni ọlọ́wọ́n bá dẹ̀ sọ oníwàlá kọ́ zara anali jahannama kẹfìrà nàìjíríà wẹ̀l ins ọlọ́wọ́n ní jahannama tí mo dá èèyàn àti àlùjẹ̀nu mo dá fún kòlóògùn láyẹ̀f kahona bí ha tí wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn wọn fi gbọ́n nǹkan yé wàláhùn àyùnún láyẹ̀f sórúnà bí ha ojú wọn wọn fi rí ntójódodo wàláhùn àdánù wọn ní etí láyẹ̀f màrúnà bí ha tí wọ́n fi gbọ́ òdodo ulaika kal an'am ọlọ́run ní àwọn èèyàn báyìí bí ẹran ni wọ́n bẹ́lùm àbọ́lù ọlọ́run ní àpọ́nlé ní ká fi wọ́n wé ẹran wọ́n sọnù ju ẹran lọ ulaika humul ghafilun àwọn tó ti fọ́nú fọ́ra kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run ọba òfin ọlọ́run ọba kí ló ń bi eléyìí ọ̀hún náà ni pé tá a méjèèjì ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣèlérí ìyà fún gbogbo ẹni tó bá tako ọ̀rọ̀ ọlọ́run ọba àbó kọjá ìlànà yìí ìwọ tó jẹ́ ọkùnrin mọ́wó wípé ẹ̀yìn gbà tí mo ti fẹ́yàwó àbí ngbà tí mo ti ṣe léyìí bí mo ṣe fẹ́ kán ṣe nǹkan mi nìyí tí n bá sí láyé mọ́ gbọ́nṣe gbọ́rọ̀ pé property mi nìyí béèrè lọ́wọ́ ààrẹ ṣe n tó pín kalẹ̀ yẹn ṣe bọ́lọ́wọ́ bá ṣe ní òpin ni tó bá ṣe pé bọ́lọ́wọ́ bá ṣe ní kó pín kọ́ ló ṣe pín òórò jọ wájú ọlọ́wọ́ bá bákan náà ìwọ ìyàwó tó ṣe pé ń wo pé ńgbà tí ọkọ rẹ ò bá sí láyé mọ́ ò fẹ́ jókòó lé gbogbo property ìwọ nìkan kọ́ ló ní o ọlọ́run ọba ti pín property nínú alukur'an karim ó dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ọmọ tó wo pé ńgbà bàbá yín bá ti jáde láyé ẹ̀yin nìkan lẹ́ẹ́ jókòó ti gbogbo ẹ̀ ẹ̀yin nìkan kọ́ lẹ ní ọlọ́run ọba ti pín kalẹ̀ so tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ọkọ ló jáde láyé ni ìyàwó ló jáde láyé ni bàbá ló jáde láyé ni ìyá ló jáde láyé ni ọmọ ló jáde láyé ni ọlọ́run ọba ti pín gbogbo ẹ̀ kalẹ̀ eléyìí ni ọlọ́run ọba ń sọ fún ọ wípé tílkà hududullah gbogbo tó ń pín kalẹ̀ yìí àlọ́ ọlọ́run ọba ni o wọ́n mọ̀ ní yàtà àdá ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n yóò ti láwọ́rọ̀ sùlà ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba tó tẹ̀lé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ni yòtúkẹ́lẹ́wọ́ جنات تجري من تحتها الانهار خالدين فيها وامو الجنه يكرمد تي انصل بير ذلك الفوز العظيم اليني رتتبي شما ومن يعص الله ان تبات لي اشي اولون تبات تقوى اشي وبا ورسول اتي وجشر ويتعدى حدوده هو كجال اولون وبا يدخل نارا وصصننا خالدا فيها yóò dẹ̀ máa bẹ́ńbẹ́ lọ gbére yóò máa bẹ́ńbẹ́ lọ fúngbà gbọ́ọ̀rọ̀ ó di pẹ́ẹ́n lórí ìyàwó olùkọ́sí ló fi takò àṣẹ yìí ń bẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàlàhù azabun muhin ìyá oníyẹpẹrẹ yóò dẹ̀ máa bẹ fúnrú yẹ bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé ilmul ìmọ̀ ogun pínpín ìmọ̀ tó pàtàkì púpọ̀ ni ìmọ̀ tó pàtàkì púpọ̀ ni a gbọ́dọ̀ mọ̀ ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bá tiẹ̀ mọ̀ ọ́ wọnú ká mọ̀ ká ní àìdíà ń pa rẹ̀ dẹ̀ntí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ká mọ̀ pé àá lọ bá wọn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ dáadáa kán bá wọn yanjú rẹ̀ ṣùgbọ́n báwa ṣe máa ń ṣe inú àṣà títí wa òun ni pé báyìí ni eléyìí ló sọ ọ̀pọ̀lọpọ̀ àfáàmì náà di oníjẹkújẹ tó ṣe wípé wọn ó pè é síbi irú nǹkan báyìí òun ló tún máa béèrè lọ́wọ́ wọn ìpè bó lẹ fẹ́ ká pin ṣé ti igi ní àbórí òjòrí àbí ká pin lọ́nà tí ọlọ́run ọba ní ká pin pẹ̀lú gbogbo ìlérí àti ọlọ́run ọba ṣe àfa ọmọ béèrè pé ṣé káwọn pin ní ìdí igi ní àbí orí òjòrí àbí bọ́lọ́run ọba ṣe pin ó túmọ̀ sí pé kò mọ́ tó ń ṣe tí wọn bá ti lè gbà kó bá wọn pin lọ́nà tí ọlọ́run ọba gbé kalẹ̀ yọrẹ kúrò núyà torí pé tó bá bá wọn pin bẹ́ẹ̀ ìwọ ló nípin nínú ìyà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó palẹ́sẹ̀ kalẹ̀ ìyẹ oníyẹpẹrẹ tọ́lọ́wọ́n bá palẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn tí ó pin ogun bó ṣe yẹ kán pin ńlá fún mẹ́ tẹnumọ́ fún wa afá àgbọ̀rọ̀ jẹni tí ó ma ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún àwọn èèyàn bó ṣe rí láì compromise ẹ̀ bó ti lè ó kó mọ́ kò ní wo pé torí pé òun ó rí nǹkan kan gbà lọ́wọ́ èèyàn kan kò wá ní sọ tí ojú òtítọ́ torí pé ayẹ́sìn tí ó ṣẹlẹ̀ ni pé kéèyàn kan bínú sí ẹni tó bínú sí kò lè protect ẹ níbi ìyọ ọlọ́wọ́n bá nígbà tó bá yọ ẹni yẹn nínú so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ hadith àkọ́kọ́ tí afaamuwa nínú tíra yìí ana abdullahi bin abbas rọ́dí allahu anhuma <coughs> láti ọ̀dọ̀ abdullahi bin abbas kọlọ̀ bá yọnu àti bàbá rẹ̀ àní sallallahu alaihi wasallam kọ́lù láti ọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé alhikul fara idọ̀ bí ahliha àwọn ogun tí ọlọ́run ọba pín ẹ fún àwọn tí ọlọ́run ọba ló lẹ́tọ̀ọ́ sí alhikul fara idọ̀ bí ahliha àwọn ogun tí ọlọ́run ọba pín ẹ àwọn tí ọlọ́run ọba pín fún fama baqiya fahuwa li awla rajulin dhakarin in tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà tí ẹ bá fún ìkàlùkù ní tí ọlọ́run ọba pín fún ẹ fún ọkùnrin tó súnmọ́ òkú jù ẹ fún ọkùnrin tó súnmọ́ òkú jù ní títí mọ̀lẹ́bí náà àwọn owó ní àwọn tí ọlọ́run ọba pín ogún fún bẹ́ẹ̀ ni kí ni ogún tí ọlọ́run ọba pín àwọn ogún tí ọlọ́run ọba pín tó jẹ́ èyí tí wọ́n ń pè ní farahid tó jẹ́ àwọn shears <coughs> mẹ́fà ni wọ́n àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni ìdajì èyí tí a mọ̀ sí one over two ìkejì òun ni ìdajì ìdajì tí a mọ̀ sí one over four ìkẹta òun náà ni ìdajì ìdajì ìdajì tí a mọ̀ sí one over eight eléyìí òun ni àwọn sẹ́ẹ̀tì kan sẹ́ẹ̀tì kejì òun náà ni two third èyí tí àwọn àfẹ́sì ń pè ní asultan àti ìdajì títí ẹ̀ tí a mọ̀ sí one third àti ìdajì yẹn náà tí a mọ̀ sí one sixty so àwọn àfẹ́sì wọn á ní nisfu àti rubu àti thumunu sẹ́ẹ̀tì kan làwọn yìí one over two one over four one over eight then two thirds àti one one àti one third àti one sixth sẹ́ẹ̀tì kan náà tún ni àwọn eléyìí náà so anisfu tí a mọ̀ sí one over two àrúrú tá a mọ̀ sí one over four asomunu tá a mọ̀ sí one over eight àní sẹ́ẹ̀tì kan nu asulsan tí a mọ̀ sí one, one, one uh, two third bákan náà asúlùsù tí a mọ̀ sí one third àti asódòsó tá a mọ̀ sí one sixth sẹ́ẹ̀tì kan náà tún ní mẹ́ta yìí tá a bá ṣe alukur'an nísìn àárí bọ́lọ́wọ́n bá ṣe dárúkọ ìkọ̀ọ̀kan àwọn tá a dárúkọ yìí ẹni tọ́lọ́wọ́n bá ní yóò mú anisfu ìdajì ẹni tí ọlọ́wọ́n bá ní yóò mú arúgbó ìdákan ìdámẹ́rin ẹni tí ọlọ́wọ́n bá ní yóò mú asúmùnú ìdá kan ìdá mẹ́jọ ẹni tí ọlọ́wọ́n bá ní yóò mú asúrúsán ìdá méjì ìdá mẹ́ta ẹni tí ọlọ́wọ́n bá ní yóò mú asúrúsú ìdá kan ìdá mẹ́ta ẹni tí ọlọ́wọ́n bá ní yóò mú asódòsù ìdá kan ìdá mẹ́fà gbogbo eléyìí la máa rí tọ́lọ́wọ́n bá dárúkọ sínú alukur'an àwọn yìí ni wọ́n ń pè ní alfuroj àwọn náà ni tí a mọ̀ sí shears ọlọ́wọ́n ọba ti láwọn tó fún in tí ó kù fáwa òun ni ká wo àwọn olọ́wọ́n ọba fún ọlọ́wọ́n ọba dárúkọ wọn nínú alukur'an kẹrin lágbájá yóò máa mú one thirty lagbaja yóò mú one sixty lagbaja yóò mú one eight lagbaja yóò mú half lágbájá yóò mú nǹkan báyìí in the absence of nǹkan báyìí yóò mú nǹkan báyìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sọ nínú alukur'an àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba sọ yìí nǹkan tó jẹ́ ṣókí ni lára mùjíza alukur'an nìyẹn nǹkan yẹn ṣókí lọ́wọ́ bá sọ àyà díẹ̀ lọ́wọ́ bá ti sọ́nú ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní wọnú ẹ̀ ẹ lè ṣe odidi volume kan bẹ́ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní pin àwọn cases tí ó ń bẹ tẹ́ bá mẹ́wọ̀n examples wọn ẹ lè ṣe volume níbẹ̀ ṣùgbọ́n àìdí àtafẹ́ ká ní òun náà ní bọ́lọ́wọ́ bá ṣe lọ́ra sọ nínú alukur'an kẹrim náà a ní àwọn furud àwọn shares tó ń bẹ mẹ́fà ni wọ́n ìgbà míì wọ́n á máa pè ní méje láti lè sọ wípé ìdá kan ìdá mẹ́ta tó ṣẹ́kù ṣùgbọ́n ìdá kan ìdá mẹ́ta tó ṣẹ́kù ìdá kan ìdá mẹ́ta lòun náà so a á padà síbi wípé gbogbo tó ń pè ní shares mẹ́fà ni wọ́n lápèjúwe ọlọ́mọba subhanahu wa ta'ala ó fún ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ àwọn ọmọ ó fi àwọn òbí tẹ̀lé kó tó fi àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí míì náà tẹ̀lé so ọmọ obìnrin yóò máa mú ìdajì ogún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ in the absence of ọmọ tí ó jẹ́ ọkùnrin ọmọ tó jẹ́ obìnrin yóò máa mú ìdajì ogún bàbá rẹ̀ tí ò bá sí ọmọ ọkùnrin nínú ọmọ tí òkú bí yóò máa mú ìdajì ogún tíya rẹ̀ fi kalẹ̀ tí ò bá sí ọmọ ọkùnrin láàrin wọn so ní sahari pa ti má péjúwe àníṣùwà ìdajì ẹni tọ́lọ́wọ́n bá pín ìdajì fún nínú alukoranu kerim àpèjúwe míì òun ni ọkọ obìnrin obìnrin kan jáde láyé ó fi property kalẹ̀ obìnrin yìí kò wá lọ́mọ láyé bóyá fún ọkùnrin yẹn ni àbí ọkọ tó ti fẹ́ tẹ́lẹ̀ kò bímọ rárá irú ọkọ bẹ́ẹ̀ ó ní ẹ̀tọ́ àti jẹ ìdajì in tí obìnrin yìí fi kalẹ̀ ó ní ẹ̀tọ́ àti jẹ ìdajì in tí obìnrin yìí fi kalẹ̀ ọlọ́wọ́n bá sọ ilé inú alkọ̀rán sọ́rọ́tún nìsa so àpèjúwe àwọn méjì nínú àwọn tí ó jẹ ìdajì ogún nìyẹn ìgbà tí ọlọ́wọ́n bá ní alhiku anamsa faraidọ́ bí ahliha àwọn nǹkan tá a ti pín kalẹ̀ ẹ fún àwọn tá a fún àwọn tá a pín fún ẹ pín fún wọn so lára àwọn tí ọlọ́wọ́n bá pín fún náà nìyí àníṣù ìdajì ọmọ obìnrin nígbà tí ò bá sí akẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin nínú àwọn ọmọ òkú yẹn yóò máa jẹ ìdajì ogún yóò máa jẹ ìdajì ogún bẹ́ẹ̀ ni ọkọ ìgbà tí ò bá ti sí ọmọ fúnyàwó yóò máa jẹ ìdajì ogún ó túmọ̀ sí pé tí ọmọkùnrin bá ń bẹ pẹ̀lú ọmọ obìnrin tó jẹ́ ọmọ ẹni tí ó jáde láyé ìdajì ò ní tọ́ sí ọlọ́run bá ṣàlàyé eléyìí náà ó túmọ̀ sí pé ọmọ ọkùnrin tíyàwó rẹ̀ tó jáde láyé tíyàwó yẹn bá ní ọmọ ń bò míì àbí òun gangan náà ló bímọ fún ọkùnrin yẹn ò lè ní ìdajì ogún ó ní tí ó tọ́ sí òun náà ọlọ́run bá ṣàlàyé yẹn náà nínú ayal quran tí à ń sọ fúnra náà tí a bá bọ́ síbi ìdajì ìdajì èyí tí a mọ̀ sí one fourth ọlọ́wọ́n bá sọ àwọn tí ó jẹ one fourth náà ẹni tí ó jẹ one fourth nínú ogún ọ̀hún náà ni obìnrin tó ṣe wípé ọkọ rẹ̀ jáde láyé one fourth obìnrin tí ọkọ rẹ̀ jáde láyé ṣùgbọ́n májẹ̀mú ẹni wípé kọkùnrin yẹn má bímọ kí ọkùnrin yẹn kó má bímọ tí ọkùnrin yẹn bá ti bímọ kò lè jẹ́ one forty yẹn ọlọ́run bá ṣàlàyé ẹnu alukur'an náà yóò máa jẹ́ one forty ṣùgbọ́n májẹ̀mú ẹ òun ni pé kí ọkọ yẹn kí ó má bímọ tọkọ bá ti bímọ kò lè jẹ́ one forty yẹn àpèjúwe kan náà nìyẹn bákan náà irú ọkọ tí a ń sọ wípé lè jẹ ìdajì ogún ìyàwó rẹ̀ tíyàwó bá bímọ tíyàwó bá ti bímọ kò lè jẹ ju one fourth lọ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣàlàyé léyìí so tá a bá tún kúrò ń bí yẹn ta tún mú ìkẹta nínú àwọn tá a nájẹ kan náà òun náà ni one over eight ìyàwó ta ló lè jẹ one over four ogún ọkọ tó máa pín ogún ọkọ sí ọ̀nà mẹ́rin yóò kó ìdá kan bẹ́ẹ̀ nítorí pé ọkọ ò ní ọmọ bóyá látara obìnrin yẹn àbí látara ẹlòmíì tí ọkọ bá ti ní ọmọ láyé ìyàwó yẹn ò lè jẹ one fourth mọ ogún rẹ yóò reduce sí one over eight one over eight olóòjẹ́ pé obìnrin gbọ́dọ̀ farabalẹ̀ èyí tí obìnrin míì tí ọkọ rẹ̀ ó jáde láyé tí ó wá jókòó lé gbogbo ogún òní wàá kọ̀ǹtró iná ló fi ń ṣeré yẹn obìnrin gbọ́dọ̀ farabalẹ̀ ní tí ọlọ́run bá pín fún obìnrin ó ju one forty lọ ó wá one eight, ó wá pọ̀ ju one forty one fourth in the absence of ọmọ one over eight tí ọmọ bá wà ọkùnrin kan wá níyàwó kan ó ní méjì ó ní mẹ́ta ó ní mẹ́rin tó ń ṣe maximum àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ni ó jọmọ pín wọn forty yẹn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ni ó jọmọ pín wọn eight yẹn bọ́lá wọn bá ṣe pín nìyẹn ṣé lẹ́yìn ó kì í ṣe injustice báyìí ṣé ó kì í ṣe kinní máa ń rò ó tó bá ń rò gbogbo orun tó ń kí áàjì tó ń lọ àwẹ̀ tó ń gbà gbogbo ẹ̀ àṣedànù ni torí pé ọlọ́wọ́ bá ní tilka hududullah àlọ́ ọlọ́wọ́ bá lélẹ́yìí o bóun ọlọ́wọ́ bá ṣe pín nìyí aláhùn nìyí wa man yuti llaha wa rasulahu ẹni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ni yudkhiluhu jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha òun mu wà janna náà ta bá ní ká fi ọpọlọ wo wáyé tí ó gbó obìnrin máa rí báyẹn ipa ń fọpọlọ bó ti ẹ̀jẹ̀ pa ní àgbọ̀rọ̀ ọ̀rọ̀ torí ẹni attempt láti attack ẹni ìyẹn jáde ní islam so ṣé ni kọ́lọ̀ bá kó ṣàánú iná straight ni fún ẹni tó bá ní make attempt láti máa attack ẹ̀ olóhùn jẹ́ pé nǹkan tí ba nínú jẹ́ ni kẹ́ẹ̀rí ẹni tó pe mùsùlùmí wọn á tébù kìíní kan wọ́n ń ẹ̀ obìnrin àtọkùnrin yẹn jọ pín déédéé ni ta ló ń dìbéètì ṣe bó ń bẹ láyé ló ń dìbéètì nǹkan tó bá sí láyé mọ́ ṣe ó dìbéètì ẹni ṣe bó ń bẹ láyé òun ló ń dìbéètì tó bá sí láyé ò lè dìbéètì ṣe tí ó jẹ́ àtibọ̀tán rẹ ni wọ́n sọ òun dìbẹ́tì òun dìbẹ́tì èèyàn kó jáde ní mọ́ṣáláṣí tó yẹ̀ṣẹ̀ kírun tán ni yóò lò náà gbàgbé tán ti ń dìbẹ́tì lọ́wọ́ máa dìbẹ́tì ẹ̀ tọ́lọ́n bá ti sọ̀rọ̀ ní fáínà ni ìnáma kánà kọ́lẹ̀ múmi ní ìdàdúró ìlàláhi wa rasúlì lè yá kúmọ̀ bẹ́yìn ahùn an yà kúlù sẹ́mìnà wa tọ́ìnà wa òwúlá ikọ̀wé muflihun ọlọ́run ní ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo anytime tẹ́ bá invite wọn síbi ọ̀rọ̀ pé tọ́lọ́run bá sọ tó jíṣẹ́ sọ ní ìdàdúró ìlàláhi wa rasúlì ẹlòmí ò mọ iye ànábì láàrin wa sallallahu alaihi wa sallam yóò bí akó nǹkan máa kọrin kó máa fò sókè kó máa jókòó ló ń ṣàṣàlá àtúrọ òní eléyìí ni iye ànábì tánábì bá sọ̀rọ̀ o gbọ́dọ̀ takò ìnáma kánà kọ́lẹ̀ mímí na ìdádúró ìlàlá wàrọ̀ sórí ọlọ́ni ọ̀rọ̀ mú mùmìnì mùmìnì tán bá pè lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba lè yàkúmọ́ bẹ́ iná ohun láti ṣe ìdájọ́ àyẹ̀kúrú sẹ́mí ìnà wà fàìnà wọn ni a ti gbọ́ àdẹ̀ṣe tán àti tẹ̀lé ọlọ́ni wa ulaika umul muflihun àwọn tí ó jèrè nìkanu àwọn tí ó jèrè nìkanu olẹ́ni tó ṣe pé tọ́lọ́n bá sọ̀rọ̀ tánìyàn bá sọ̀rọ̀ kò ń dìbé tiẹ̀ ṣùgbọ́n kó wo pé òun ní làákàyè èmi náà wà educated elite ni mí ẹ̀kìnní kan ni mí ọ gbogbo ẹ̀ ẹ̀tàn ni torí pé làákà ètò ló ní ẹ̀ta ló fún ọ ọlọ́wọ́n ọba ló fún ẹ ṣọlọ́wọ́n ọba fún ẹ ńlá káyìn torí pé kò lè bá tako òun ni bíṣọ ìtọ́n ṣe tako tó di ẹni ẹni ẹ̀kọ́ tó di ọmọ náà látara kó tako ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó yẹ ká kẹ́kọ̀ọ́ níbi tó ti ṣẹlẹ̀ so kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé tá a bá tiẹ̀ ní ká gbé e sí ètò islam ní àwọn ètò tó ṣe kalẹ̀ ọkùnrin tí nǹkan ò dàrú mọ́ lọ́wọ́ tí ò fẹ́ yẹ iye ara rẹ̀ ó gbọ́dọ̀ gbà wípé dandan ni kóun bọ́yàwó òun owó tóbìnrin bá gbà kí ló rẹ̀ fi ṣe islam ti provide dandan ni kó bọ́yàwó rẹ̀ ẹ ìwọ ni wàá máa bọ́ rẹ̀ àbí ẹ kájọ pín ṣùgbọ́n àwọn méjì náà lájọ lọ́mọ ni ìwọ máa sanwó skul eléyìí kébì máa sanwó skul eléyìí a'udhu billah anabi sallallahu alaihi wasallam ó ní kafa bil mari isman an yudayya man yaqut ó tó ká péyàn ní ẹlẹ́ṣẹ̀ ńlá kẹ́nìyàn máa fi àwọn tó ṣe pé òun ló yẹ kó máa bọ́ wọn kó máa fi wọn ráre ṣó ní owó àti ṣe nǹkan ẹ tó bá lówó kéèsì ọ̀tọ̀ ni ẹ ṣùgbọ́n olówó ní ìyàwó rẹ ó gbọ́dọ̀ ní àmì pé olówó lára nǹkan ẹ gbọ́dọ̀ alára ìyàwó rẹ bí jíjẹ múmú rẹ bíbọ́ wọ́n ló ṣe wíwọ́ rẹ̀ wọ́n ló ṣe tó o bá ní kéèsì ọ̀tọ̀ léhun àwọn ìyẹn exceptional cases ni wọ́n ṣùgbọ́n o ní o wá fún ìyàwó rẹ̀ o fún wọ ẹlẹ́ṣẹ̀ ni irú ọkùnrin bẹ́ẹ̀ olófin lọ́wọ́ anábọ̀wá muhammad eto to ye ki pé kí ni ẹ̀tọ́ tó yẹ kí obìnrin kó gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ ṣe fún rẹ̀ òdìṣẹ́ ọlọ́wọ́ bá ní àtúntọ̀rìmà ìdá tọ̀rìmta ní tó bá mú wọ mọ́ jẹ òun náà jẹ wà tẹ̀síwá ìdàtẹ́sẹ́ta ní tó na mú wọ ráṣọ wọ ìyàwó ẹ̀ náà gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ bá ṣe ṣe lẹ́ṣẹ̀ yẹ mú mọ́ra wọn lọ in terms of ojúṣe lẹ́yìn náà ni ó kan ọmọ torí pé tí ò bá síyàwó lè bímọ so gbọ́dọ̀ tọ́jú ìyàwó rẹ kórí àmì dáadáa lára rẹ̀ so ìkànnù ìkejì òun náà ni wípé àwọn kankan bẹ tí islam láàbọ̀ àwọn èèyàn lọ́rùn téèyàn kan bá ṣe mistake bóyá pààyàn lápèjúwe nísìn àbóṣèyàn kan lè ṣe mistakenly wọ́n wá ń sọ àwọn èèyàn tí wọ́n ó san díà blood money gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ obìnrin ò sínú àwọn tí wọ́n nìkan sanwó ń bẹ ìpè relative ẹ̀ nìyí so lára àwọn afẹ́ àdá kìíní sìn mistake tí ẹni yìí ṣe pẹ̀lú pópáyàn tó ṣe manslaughter so n tó kù ni pé ẹ̀wọ̀ náà yé báyìí la pín kẹ̀ rárá òun ò sínú àwọn tó ṣe wípé wọn ò mọ̀ dáwó ẹ̀sìn yìí òun kúrò ń bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó ṣe wípé Islam fún obìnrin gẹ́gẹ́ bí ọ̀nà so kéèyàn kan wá lóun fẹ́ tún òfin ayé ṣe nísìnyí wọ́n wá tún kọ ẹ obìnrin báyìí ni lamẹ́ríkà lápèjúwe obìnrin àtọkùnrin wọ́n ó jọ máa sanwó oúnjẹ ara wọn ni ọkùnrin ó sanwó oúnjẹ tiẹ̀ ìyàwó náà san tiẹ̀ ọmọ wọn wọ́n ó jọ pín owó rẹ̀ san ni èèyàn kan sọ fún mi jọ kan ó ní ìgbà tó ń lọ sí amẹ́ríkà òun wá rí àwọn americans kan táwọn àjọ wà papọ̀ àwọn àjọ jẹun ó wá kú káwọn san owó oúnjẹ táwọn jẹ kálukú wa ni sí ní yọ three dollars four dollars ten eh, kìíní kan tó eléyìí jẹ kálukú fẹ́ san owó tiẹ̀ wọ́n á wò pé gbogbo yín fẹ́ san eléyìí three dollars four dollars olùbó ṣe gbé hundred dollars kalẹ̀ ni ẹ ó náà bá wo òun bí ẹni ah irú yẹn ò lè léyìí kò san gbogbo wa kò fẹ́ san gbogbo wa so olóhùn wa sọ àwọn àwọn àti ẹ̀kọ́ ni wọ́n ń sọ̀rọ̀ àwọn sọ obìnrin lẹ́ni yẹn òun wá ojúṣe tí Islam ní káwọn ṣe lórí ìyàwó olúwa sọ fún yìí pé òun fẹ́ lọ́kọ nísinsìn òun fẹ́ fẹ́ òun fẹ́ kó fẹ́ òun nísinsìn kó fẹ́ òun nísinsìn pé ẹ̀sìn yẹn wá dáa gan nìyẹn o tó bá ṣe pé nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe fún ìyàwó ilé lẹ́yìn kí la fẹ́ ló ń bẹ lẹ́yìn o ní wípé wọ́n á tún òfin wọ́n á tún òfin ọlọ́wọ́n bá kọ wọ́n yọ nǹkan mí kúrò wọ́n ti mí sí i àwa ní àwọn náà nífẹ̀ẹ́ obìnrin lọ́ra àsìtàwá láwọn tó yẹ iye obìnrin jù àwọn tá à ń sọ yìí ni ẹni tó sọ yìí pé kọ́pin obìnrin lé ọ ń jà fún ẹ̀tọ́ ọmọbìnrin ó dẹ̀ gbé ọmọ sílé gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ ọmọ tó náà lẹ́tọ̀ọ́ tí wọ́n ń jà fún òun àwọn wá gbé obìnrin yẹn obìnrin lòun náà ó ní ká wá obìnrin kan kó jẹ́ ọmọ ọ̀dọ́ ńlé ti tòun torí pé kí ni òun fẹ́ jáde lọ fi gagbága pẹ̀lú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ló ń fẹ́ mú ọmọbìnrin míì ní ọmọ ọ̀dọ̀ nínú ilé títí ẹ̀ iṣẹ́ tó ń wọ́n ṣe ni pé kó máa ṣọmọ ọ̀dọ̀ nílé títí ẹ̀ ìyẹn sọ fún wa wípé òun gangan fún ẹ̀ wà nílé kó máa torí pé ọmọbìnrin tó ló dún ṣé kí fi jù lọ ni ṣèbóbìnrin ni wọ́n lóbìnrin lòun náà ó ṣe lọ gbé bèbí sínú ilé kó máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ ẹ ń ó gbé lọ sọ́dọ̀ obìnrin ó túmọ̀ sí pé àwọn realities ayé kan ń bẹ tó ṣe pé a kàn ń ṣe bí ẹni fẹ́ máa avoid ẹni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ti pín gbogbo nǹkan obìnrin báyìí ni ó ṣe múra báyìí ni ó ṣe múra yẹn kan nígbà ní kó múra bẹ́ẹ̀ òkè bóòlù wọ́n ṣe fẹ́ kó múra ó gbọ́dọ̀ já rẹ̀ sí òwò nínà gbogbo báyà rẹ̀ kó fi hàn wá itan rẹ̀ kó fi hàn wá nítorí kíni nítorí kí àwọn èèrà lè bá bò ẹni tó bá ti rí tí ó yẹ kórí lára obìnrin yóò attract yẹ sáà ni pé secretary òun ni aṣọ tí ó wọ̀ wá síbi iṣẹ́ èyí tí ó mọ expose thighs ẹ̀ ní itan rẹ̀ tí ó expose chest ẹ̀ torí pé òun fẹ́ máa wo kú o ó bá ti bẹ̀rẹ̀ ní yóò mọ rírì kúrì yóò wá láwọn ṣàpọ́nlé obìnrin àpọ́nlé wo ló ṣe fún ẹni àbó yẹpẹrẹ rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ní kó gbogbogbò yẹn ẹni tí ó mọ rí nǹkan yẹn làwọn tí wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ṣé lẹ́yìn ló ṣe àpọ́nlé obìnrin ni àbí òun ló yẹ̀yẹ obìnrin ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti change nǹkan ta values fún wa a mọ rori ní ìròrí tó dorí kodò ní kọlọ́ọ̀bà kó ṣàánú wa ibi tá fẹ́ lọ òun náà ni wípé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó ní kí obìnrin kó mọ mú ìdáka ìdá mẹ́rin ogún gbà tí ọkọ bá jáde láyé tí kò fọmọ lẹ bóyá òun ló bí ọmọ yẹn ni àbẹ́lómi ló bí ọlọ́wọ́n ọba mọ tó sọ toróhun ló dá wa bẹ́ẹ̀ nígbà tó ní kí ó máa mú ìdá kan ìdá mẹ́jọ nígbà tí ó bá jáde tí ọkùnrin bá jáde láyé tí ó fi obìnrin lẹ̀ tó fi ìyàwó lẹ̀ ọlọ́run bá máa ń tó ń sọ so àpèjúwe ìdá kan ìdá mẹ́jọ òun ni eléyìí tá mú wa òun náà ni obìnrin nígbà tí ọkùnrin tó bá jáde láyé tí ọkọ jáde láyé tó fi ogun asubusan two thirds lára àwọn tó lógun two third òun náà ni obìnrin tó pọ̀ ọmọ obìnrin tó pọ̀ a ní ọmọ obìnrin ẹyẹ ọ̀kan tí bàbá rẹ̀ tó jáde láyé kò wá sí ọmọ ọkùnrin pẹ̀lú rẹ̀ yóò mọ̀ mú half property táwọn obìnrin yẹn bá ti di pé wọ́n tó méjì mẹ́ta mẹ́rin tí ó dẹ̀ sí ọmọkùnrin láàrin wọn two third ni gbogbo wọn ó pín ọlọ́run bá sọ ilé ìsinú alukoran kẹrim two third òun ni gbogbo wọn ó pè bákan náà àwọn ọmọ ìyá lóbìnrin ọmọ bàbá ọmọ ìyá lóbìnrin àbí àwọn ọmọ bàbá lóbìnrin tí ó sí ọmọkùnrin láàrin wọn dàtí ìzèyàn kan jáde láyé ó wá fi àwọn ọmọ ìyá ọmọ bàbá full brother and uh, full sisters ó fi wọ́n lẹ̀ sáyé àwọn ató bíi méjì mẹ́ta mẹ́rin àwọn yẹn náà ní two ni wọ́n pin láàrin ara wọn two third ni wọ́n pin láàrin ara wọn ẹyọ kan nu wọn yóò mọ gba ìdajì bí ọmọbìnrin lòun náà ṣe rí bí ọmọbìnrin ni ó ṣe rí ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí tó bá ti di wípé ọkùnrin ń bẹ láàrin títí wọn náà wọn ó mọ pín nǹkan tá a bá ń pín láàrin ara wọn gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣiṣẹ́ inú alukura akànfẹ́ mú àpèjúwe àwọn tí ọlọ́run ọba tí ó fún ní furuudu bákan náà uh, one third one third lára àwọn tí ma gba one third ní ìyá ìyá ma gba one third ogún ìyá tó bí ọmọ tó jáde láyé ó lẹ́tọ̀ọ́ sí one third ogún rẹ̀ ṣùgbọ́n nígbà wo nígbà tí ọmọ ẹ̀ tó jáde láyé yẹn ò bá lọ́mọ tó bá ti lọ́mọ kò lè gba one third tó bá ti lọ́mọ kò lè gba one third ìyá ó máa gba one third ogún nígbà tí ọmọ ẹ bá jáde láyé tí ó dẹ̀ fi ọmọ lẹ̀ tó bá fọmọ lẹ̀ kò lè gba one third yẹn bákan náà tó bá ṣe wípé ọmọ ìyá ń bẹ fún ọni tó kú ẹni tó kú ó láwọn ọmọ ìyá bóyá obìnrin yẹn náà bí àyà yẹn náà ló bí wọn àbẹ́lómi ló bí wọn ó láwọn ọmọ ìyá obìnrin yẹn ò lè gba one third ogun yẹn eléyìí ni ó lead wa sí one sixty one sixty yẹn lára àwọn tí màá gba náà ni ìyá ìyá ó máa gba one sixty ogun nígbà tí òkú bá lọ́mọ láyé àbí ó ní àwọn ọmọ ìyá yóò máa gba one sixty ogun so taba wo àpèjúwe àwọn tí ó gba one sixty làmúwáyé bẹ́ẹ̀ ni bàbá ló máa gba one sixty ogun nígbà tí òkú bá lọ́mọ láyé yóò mọ̀ gba one sixty ogún ṣùgbọ́n àwọn ọmọ ìyá tí bàbá ń bẹ láyé wọn lè jogún àwọn ọmọ ìyá tí bàbá bá ń bẹ láyé wọn lè jogún òkú <coughs> gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú islam so àwọn nǹkan tá a rọra sọ yìí tá a bá wọnú alukur'an a máa rí àwọn nǹkan tó tọ́ka sí wọn tó ṣàlàyé wọn nínú alukur'an sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní alhikul fara idọ bi ahliya àwọn ogun tọ́lọ́wọ́n bá pín ẹ fún àwọn tí ọlọ́wọ́n bá tó fún o fama bá kìyà èyí tó bá ṣẹ́kù fàlẹ̀ àwòlà rọ́jìlì zakarin ẹ fún ẹni tó súnmọ́ òkú jùlọ tó jọkùnrin náà mẹni tó súnmọ́ jùlọ kùnrin ṣọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ náà sọ́nsìn nínú àwọn tán jẹ́ relatives ẹni ẹni tó dẹ̀ súnmọ́ òkú jùlọ nínú ọkùnrin òun náà lọmọ tó bínú ẹni tó súnmọ́ òkú jù lọ nínú ọkùnrin òun lọmọ rẹ̀ ọmọ rẹ̀ súnmọ́ ju bàbá ẹ̀ lọ lẹ́yìn náà ló ku bàbá lẹ́yìn náà ló ku àwọn ọmọ ìyá ọmọ bàbá ìyá àti bàbá pa wọ́n pọ̀ ìyá àti bàbá pa wọ́n pọ̀ lẹ́yìn náà ló ku ọmọ bàbá bàbá pa wọ́n pọ̀ baba pa wọ́n pọ̀ lẹ́yìn náà ló ku ọmọ baba tí bàbá yẹ pé bàbá ló pa wọ́n pọ̀ ìyá ò pa wọ́n pọ̀ ọkùnrin yẹn ó sún lára wọn tó súnmọ́ òkú jùlọ lẹ́yìn náà ló ku àbúrò àbẹ́gbọ́n bàbá àbúrò àbí ẹ̀gbọ́n bàbá eléyìí ni ìlànà tí ẹ̀sìn fi tó àlùbó wá ìjẹ́ bàbá lòṣìwà ìbùnú wá òun ni àkọ́kọ́ ìjọ́mọ́ ẹ̀kejì ni al-ubuwa ìjẹ́ bàbá ìkẹta ni al-ukhuwa ìjẹ́ ọmọ ìyá òun náà ni al-umuma ìjẹ́ ọ̀nkù so àwọn tán súnmọ́ òkú jùlọ bí kàtígírì wọn lẹ́fù wọn bó ṣe wà ní ọmọ ló súnmọ́ jù so nígbà tí àwọn tí ọlọ́run bá ní ẹ lágbájá yóò mú dájì lágbájá yóò mú dákàndá mẹ́fà lágbájá yóò mú two third lágbájá yóò mú one third ìgbà tí wọ́n bá fún gbogbo àwọn ẹyẹ ní nǹkan tó yẹ kan fún wọn tán nǹkan wá ṣẹ́kù in tó ṣẹ́kù yẹn àwọn tí ó mu náà ni àwọn tán súnmọ́ òkú jùlọ ẹni tó súnmọ́ òkú jùlọ yóò prevent àwọn tó kù tí n kálukú bá mú irú bàbá òkú nísìn ọmọ òkú lọ́kùnrin ò lè prevent ẹ̀ láti mú ṣí ẹ̀ tiẹ̀ torí òun ní ṣí ẹ̀ one sixty already ipò jẹ́ bàbá òkú ọmọ òkú lọ́kùnrin ò lè prevent ẹ̀ láti mú ṣùgbọ́n láti kó yòókù tán yóò prevent ẹ̀ láti kó yòókù tán èyí tó wọn bá fi kó yòókù tán ọmọ òkú lọ́kùnrin ni a kó ṣùgbọ́n tó náà bá kó bí islam ṣe ṣe ni pé kò lè dáná yóò kó òun àti àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá ẹ̀ lápèjúwe òun àti ọmọ àwọn àgbẹ̀ àbábúrò rẹ̀ tó kù ni ó wàjọ pin nílé zakari mislu azil unsaid ọkùnrin yóò mọ méjì tóbìnrin bá kú ayé alukoran tó gbẹ mi so ló fi jẹ́ pé àwọn tó ń dìbẹ́tì ẹ kí ọkùnrin àti obìnrin kájọ mọ mú déédé ìsọkúsọ ni àṣà yorùbá orí òjò rí àṣà tó tako islam pátápátá ni ẹni tó wá pin bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni tó bá tún wá òpin kí ló burú bẹ́ẹ̀ kèfèrí ni dàtí tó bá pin bẹ́ẹ̀ tó ń pin báyẹn ni ẹlẹ́ṣẹ̀ ni tó wá wò pé wẹ́ẹ́ báwọn àṣemáṣe tiwa nìyẹn àfáyẹmọ́sọ̀sọ́kúsọ fún mi àfẹ́gbọ́n kankan torí ẹlòmíín tí ó sọ̀dọ̀ lórí bú wájú ọlọ́wọ́n bá tí ó gbé kúrò ní ìsìláàmù òun ní ìtakò òfin ọlọ́wọ́n bá ọ̀tọ̀ ni pé ó ṣe ìfẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ni pé kéèyàn wà bold ẹlòmíín ló wà bold láti sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ yóò máa takò òfin ọlọ́wọ́n bá fàwọ́ káàfin kẹfẹ́rẹ́ inú lóyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ́nu àbí ìròyìn ilé ayé tí láti lè mú òfin tí ó takò tọ́lọ́wọ́n bá bí ẹni tán ní kó mọ́ ṣe zìnà ọlọ́run lágbọ́rọ̀ ṣe zìnà gbọ́rọ̀ mutí tó bá mutí tó ṣe zìnà ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n ṣe kẹfẹ́rí ni kò ń ṣe kẹfẹ́rí ṣùgbọ́n tó bá wọ́n pé àfa kílẹ̀ ẹ̀sọ́ ẹ̀ máa ṣe wá sí ọtí yẹn mọ́ ọtí yẹn ẹ̀ máa ṣe wá sí ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bí mi ṣe rí tèmi ó kúrò ní ìsìláàmù nìyẹn kó kírun kó gbáwẹ̀ kó lọ ájìjù bẹ́ẹ̀ lọ kò fọ gbogbo nǹkan ẹ̀ torí pé kí ó ti padà sínú kófòrò àbí ó ti di kẹfẹ́ látàrẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó pin ogun lọ́nà tí ò yẹ kó pin ẹlẹ́ṣẹ̀ ni ó dẹ̀ léwu wájú ọlọ́wọ́n bá ṣùgbọ́n kó tún máa fọwọ́ sọ́yà báwa ṣe máa ṣe nìyẹn ẹlòmíì mú àfọ oníwàásí ó mú lọ́ta kó ṣe torí nǹkan kan torí pé sọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún náà ni pé èyí ti tọmọlẹ́yìn tó ní tó yẹ kó nífẹ̀ẹ́ sí jùlọ irú àfáà bẹ́ẹ̀ ló yẹ kó nífẹ̀ẹ́ sí jùlọ torí pé tó bá fẹ́ kájú ẹ̀ ni yóò sọ nǹkan tí o fẹ́ gbọ́ ṣùgbọ́n tó wá sọ nǹkan tí wọ́n fẹ́ gbọ́ ewu ni fóun wájú ọlọ́run ọba ó dáa kó ń sọ nǹkan tó ṣe wípé ọlọ́run ọba sọ kódà kí wọ́n mọ̀ fẹ́ gbọ́ kó ń mórí bọ́ wájú ọlọ́run ọba kó kù sí wọ lọ́wọ́ so kí la fẹ́ lò ń bi eléyìí òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ti pin in tó bá ṣẹ́kù falẹ̀ aula rọ́jìlín zakarin ọkùnrin tó súnmọ́ kú jù lọ kò rẹ̀ sẹ́yìn tó lè súnmọ́ kú ju ọmọ rẹ̀ lọ ọmọ rẹ̀ ọkùnrin ṣùgbọ́n ọmọ yẹn tó bá kó náà kò lè jẹ́ mọ́lẹ̀ nìkan wọn àti àwọn ọmọ yẹn tó kù òun ó jọ pin nílé zakari mislo abdul unsaye ọkùnrin yóò mọ gba méjì tí obìnrin bá gbà bàbá tí ò bá sí ọmọ láyé yóò kó òun yóò kó yòókù àwọn ọmọ ìyá tí ò bá sí bàbá láyé àwọn ọmọ ìyá tó ṣe pé bàbá àti ìyá pa wọ́n pọ̀ àbí àwọn ọmọ ìyá tó ṣe pé bàbá nìkan ló pa wọ́n pọ̀ àwọn ọmọ ìyá tó ṣe pé bàbá nìkan ló pa wọ́n pọ̀ wọ́n ní wéètì ju ọmọ ìyá tó ṣe wípé ìyá nìkan ló pa wọ́n pọ̀ lọ obìnrin míì ó ti lọ́kọ kan ó bímọ kan síbì kan ó tún lọ́kọ míì ó tún bímọ kan síbì kan ṣùgbọ́n ọkọ tó fẹ́ gbẹ̀yìn lápèjúwe ó ní àwọn ọmọ ọkùnrin ó ní àwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin yẹn nínú ẹ̀sìn wọ́n ní wéètì lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ òkú tó kú yẹn wọ́n ní wéètì ju ọmọ tí ìyá yẹn bí síbòmí lọ torí pé ọmọ tó bí síbòmí kò ní connection pẹ̀lú bàbá tó bí ọmọ tó jáde láyé sìn ọmọ tó bí síbòmí yẹn kò ní connection pẹ̀lú bàbá tó bí ọmọ tó jáde láyé ọmọ tó ṣe yí pé bàbá tí ó ní ẹni tó jáde láyé ìsìn ọmọ tí ó tẹ́lòmíì bí fún ó sì ní connection mọ́ bíi tí ó jáde láyé ṣe ní connection pẹ̀lú ẹ̀ náà so tí nǹkan bá ṣẹlẹ̀ ní ẹnìyẹn lẹ́tọ̀ọ́ sí ogún ju ọmọ ìyá tí ó jìnà lọ torí pé ìyá nìkan ló pa wọ́n pọ̀ dàdísítà bá ń sọ ẹni tí ó jẹ́ mọ́lẹ̀ ni o tí ó kó ìyókù tí ó kó ìyókù so kí la fẹ́ lomi eléyìí òun ni wípé àwọn nǹkan ó ní stages àwọn tí ó kó yòókù eléyìí ni wọ́n ń pè ní àtàásì kákó tó kù nù ogun òun náà ní àlàyé tó ṣe wípé ó pọ̀ tí a gbọ́dọ̀ mọ̀ bákan náà lára nǹkan tó pàtàkì tí a sọ níbi ọ̀rọ̀ ṣókítà ń sọ òun náà ni wípé ó ní kankan tí wọ́n ń pè ní asbabul earth in tí ó múyàn jogún yàn a gbọ́dọ̀ mọ̀ òun náà ni àníká wànásà àti alẹ́tìk àníká òun ni pé ní tí mo fẹ́ jogun kí relationship èmi àti ẹ̀ àyàwó mi ni ọkọ mi ni àlè jogun ara wa ń gbà ẹni tí mo fẹ́ jogun yìí bó ni relationship wa bàbá mi ni ọmọ mi ni àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni bàbá pawápọ̀ ìkankan bẹ́ẹ̀ so gbọ́dọ̀ jẹ́ pé kí ni relationship blood ó ń bẹ láàrin wọn ìkẹta oní alẹ́ etic kó ṣe pé èèyàn kan tó jẹ́ ẹrú èmi mo túlẹ̀ ló kó ẹrú tẹ́nìyẹn bá jáde láyé tí ò lẹ́ni tí ó jogún ẹ̀ èmi máa lọ jogún ẹ̀ torí pé mo túlẹ̀ ló kó ẹrú eléyìí ni wọ́n pè ní asbabul earth n tó lè mú yàn jogún on the other hand ó ní kankan tó ń pè ní mawani ul earth àwọn nǹkan tí ò lè jẹ́ kéèyàn jogún ẹni tó ṣe pé yẹn lẹ́tọ́ àti jogún ẹ̀ tẹ́lẹ̀ yóò di pé yẹn ò lè jogún ẹ̀ mọ́ kí làwọn nǹkan ti máa fà lára rẹ̀ òun náà ni alqatlu kéèyàn pa ẹni tó yẹ kéèyàn jogún ẹ̀ ọmọ kan wó sùsùn nínú gbà bá àwọn ah, ọ̀làwọn properties ó ní kí ni bàbá ń ṣe láyé já yanjú ẹ̀ ó bá yanjú bàbá àbíyàwó lówó pé ah, ọkọ mi yìí pé ah, ó fẹ́ fẹ́yàwó kan àbó fẹ́ ṣe kinní kan tó bá ṣe kinní ó bá yẹn yanjú ẹ̀ tó bá fi lè wẹ̀ established wọ́n á dìna ẹni ogun yẹn torí pé ó pa ọkọ nítorí ogun ó pa bàbá rẹ̀ nítorí ogun àbó pa àbúrò rẹ̀ nítorí kó lè jogún ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan tí máa ń mú àwọn èèyàn lọ ṣe àṣemáṣe nítorí obìnrin ní ayé anabiwa muhammad sallallahu alaihi wa sallam la yarithul qatil ẹni tó bá pààyàn ò lè jogún ẹni tó pa ẹni tó bá pààyàn ò lè jogún ẹni tí ó pa láyẹ́rìsú alqatil kódà kó ṣe mistake pa kó ṣe mistake pa kò ní jogún rẹ̀ nísìn ọmọ kan ó wọ bàbá ẹ̀ lọ ó wá lọ ṣe mistake lọ àwàkú àwàkú wọ́n dẹ̀ rí pé òun ló ṣe mistake yẹn láyẹ̀rìs kò ní jogún ẹlòmíì pé ẹbọ kò mọ̀ mọ̀ ẹ̀ bóòlù á ṣe mọ̀ kó mọ̀ mọ̀ ń gbà mí ẹlòmíì ó mọ̀ mọ̀ pààyàn yóò sọ pé òun ò mọ̀ mọ̀ torí ẹ̀ láyẹ̀rẹ́sùn kọ́tì ẹni tó pààyàn kò ní jogún ẹni tó pa kọ́lọ́mọba kó ṣàánú wa so lára àwọn ọmọ wa ní òlì èrè àwọn nǹkan tí ò ní jẹ́ kẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ogún kó jogún òun ni alqatl òun náà ni pé kó pa ẹni tó fẹ́ jogún rẹ̀ islam ó ní píríncípù kan náà ni man ista'jala shay'a qabla awani uqiba bihirmani ẹni tó bá kanjú láti gbá nǹkan mú láti rí nǹkan síwájú kásìkò rẹ̀ tó tó islam ni ẹ̀dùn ní nǹkan yẹn ẹ̀dùn ní nǹkan yẹn ó ń kẹ́jú kí àsìkò nǹkan tó tó ẹ̀dùn ní nǹkan yẹn ọ̀rọ̀ bàbá ẹ̀rí máa eléyìí píríncípù ni so ló jẹ́ pé ẹni tó pa bàbá rẹ̀ nítorí kó lè jogún àbó paya rẹ̀ nítorí kó lè jogún tí nǹkan yẹn bá ti hàn póun ló ṣe ẹ̀dínà ẹ̀ ní ogún yẹn so alkọ́tù lára rẹ̀ òun náà ni alikófòrò ìṣe kẹfìrí gẹ́gẹ́ bá ṣe padà máa ká wa èèyàn méjì tán belongi sí two different religions wọn jogun ara wọn bàbá kẹfìrí ọmọ mùsùlùmí ọmọ mùsùlùmí bàbá kẹfìrí àbí bàbá mùsùlùmí ọmọ kẹfìrí àwọn méjì ò lè jogun ara wọn eléyìí nǹkan tí ó pàtàkì púpọ̀ náà ni so lára àwọn nǹkan tí ó jẹ́ mawani wal earth, nǹkan tí prevent àwọn èèyàn láti jẹ ogún òun náà ni alkọ́tùlù ìkẹta ni àríkò ìjẹ ẹrú ẹrú ò lè jogun bàbá rẹ̀ ẹni tí wọ́n ti mú ní ẹrú kí wọ́n abẹ́ wa kókó náà ní kíni òun fẹ́ jogun bàbá wọn tó bá jogun yẹn ọ̀dọ̀ ẹni tó jẹ́ mástà rẹ̀ náà ló lọ nam ẹrú là ń sọ kò ń sọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ òṣìṣẹ́ lọ́dọ̀ wa ẹni tó gbọmọ ọ̀dọ̀ kò ń ṣe ẹrú a gbọ́dọ̀ tírítì wọn dáadáa ká fún wọn lóúnjẹ ká ṣe dáadáa sí wọn owó wọn ká san owó wọn fún wọn lásìkò ọmọ ọ̀dọ̀ ń ṣe ẹrú rárá ọmọ ọ̀dọ̀ employee ni a gbọ́dọ̀ tírítì wọn dáadáa ṣùgbọ́n ẹrú irú èèyàn bẹ́ẹ̀ tó bá jogun bàbá tó bá lóun jogun bàbá ẹ̀ ọ̀gá rẹ̀ náà ló ní so ló pé Islam ó ní lára àwọn nǹkan tí a fi lè jogún òun ni kéèyàn jẹ ẹrú lára rẹ̀ òun ni ẹ̀lkóforo kéèyàn kanu wọn jẹ́ kéfìrí ìkẹta òun náà ni alkọ́tùlù kí èèyàn pa ẹni tí èèyàn fi jogún rẹ̀ so eléyìí ló ń pè ní mawani ol irs àwọn pọ́ìntì pàtàkì kí gbogbo akákan ní general view nípa ọ̀rọ̀ ogún pínpín nǹkan tó pàtàkì ni lára nǹkan tó pàtàkì náà òun ni kìíní kan tí wọ́n pè ní alhajbu òun ni kíyàn blọ́ọ̀kì nǹkan ẹni tí ó lẹ́tọ̀ọ́ àti jogún wọ́n lè blọ́ọ̀kì completely èèyàn kan lè blọ́ọ̀kì àbí kí ó blọ́ọ̀kì partially irú bàbá nísìnyí a ní bàbá yóò mọ kó gbogbo ogún nígbà tó bá ṣe pé òun nìkan ló ṣẹ́kù ṣùgbọ́n tí ọmọ ọkùnrin bá ti wà nínú ọmọ òkú bàbá ò lè ṣe kíni kò lè lóun fẹ́ kó ogún yóò kanra mú one sixty títí ẹ̀ yóò dẹ̀ mọ́ lọ torí pé kíni òkú tó kú fi ọmọ ọkùnrin lẹ̀ so irú yẹn nísìn hajjbu nukson ọmọ tó ń bẹ yẹn ó ti blọọkù bàbá yẹn tí ó jẹ́ kí bàbá yẹn lè rí nǹkan púpọ̀ kù bẹ́ẹ̀ náà nìyá ní yóò mú one touch nígbàtí òkú ọba lọ́mọláyé tókù bá ti lọ́mọláyé wọ́n á rí jesus one sixty àbí tí òkú ọba abi bá ti ya, yóò rí jesus ya, eléyìí ni wọ́n ń pè ní hajj nukson ṣùgbọ́n hajj riman òun ni pé presence ẹ̀ kò ní jẹ́ kó jogun rárá irú àwọn ọmọ ìyá ta sọ bí ọmọ ìyá ọmọ bàbá èèyàn kan bẹ ní jáde láyé fi bàbá ó fi àwọn ọmọ ìyá náà àbáwọn ọmọ bàkan ni ó fi wọ́n kò sí kí ló dé bàbá wọn ti blọ́ọ̀kù wọn torí pé true bàbá yẹn ni wọ́n fi wà connected mọ́ òkú presence bàbá ó ti gbá wọn dànù so ọmọ ìyá ọmọ bàbá wọn lè jogún tí bàbá wọn tí wọ́n fi kan òkú tó kú yẹn tó bá ń bẹ láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó pàtàkì ta ní láti mọ̀ ni tí a bá mú gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ gbé ọ̀rọ̀ ara lọ gbọ̀rọ̀ mi rò gbé lọ kóòtù gbogbo àwọn nǹkan yìí ò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n mùsíbà òní pé ọgọ̀rọ̀ mùsùlùmí ni ò ma àwọn nǹkan wọ̀nyí ọgọ̀rọ̀ àwọn àfáà tó yẹ kán ṣàlàyé fáwọn èèyàn náà ni wọ́n mọ̀ ń pa rẹ̀ lẹ́yìn lẹ́yìn kẹlòmí ka alukur'ani kó ka kó fi jẹ́ àbí fáwọn èèyàn àti ṣàdúrà fún yẹn àti ka yàsín àti ka kìnní kan kí ló ń bẹnu yàsín ẹ tú fún wa àfáà ló mọ̀ túmọ̀ rẹ̀ mùsíbà so ló jẹ́ pé agbọ́dọ̀ farabalẹ̀ ká gbọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn so eléyìí ni tí a wa sọ ní òní insha allah atuma tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in a dúpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ àyè kò ṣe ní rọrùn fún wa kọlọ́run subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ̀yé rẹ̀ náà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك